hello guys welcome to gist media tv if you're watching this channel for the first time kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video Yorùbá Social Cultural Group Afẹ́nifẹ́re activist Sunday Adeyemo popularly known as Sunday Igboho, the Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams and the Oodua People's Congress under the leadership of Prince Segun Osinbate are set to launch a campaign against cows. The campaign, which is tagged Anything But Cow Day, will launch on Friday, March 5, 2021, and is being held in response to the boycott of the South by northern traders. The boycott has entered its fourth day. The campaign, which is themed a one-day symbolic beef boycott towards terminating the cow pandemic, @HenCalVid21 is expected to trend on Twitter with the hashtag #HenCalPandemic.org and will be streamed live on Odua People's Communications YouTube channel. Meanwhile, the strike action embarked on by the cattle and foodstuffs dealers under the aegis of the Amalgamated Union of Foodstuff and Cattle Dealers of Nigeria has entered its fourth day. The strike, which involved closing all routes linking the North to the South, has dominated discussions on social media. The AUFCDN said at a press conference in Abuja on Monday that its leaders had been invited by the Department of State Service for blocking the supply of foodstuff and cattle from the north to the south. The General Secretary, AUFCDN, Hamed Halarama, added that the president of the association, Mohammed Taibu, is currently with the DSS. The blockade, which has entered its fourth day, was done in protest against the alleged killing of their members in the south. They had also called on the federal government to pay them billions in compensation. It is now a proven fact that the Fulanis are not in for joke. It's also a good one from the Yoruba leaders. The COVID-21 is a good idea. If the Fulanis could stop supply of food to the south, then the southerners also need to fight back. Yes, they need to give them a quick response. When you talk about one Nigeria, I think the Fulanis do not believe in that saying. They are fighting Southwest with all they have. They are fighting them with everything that is in their power. Stopping supply of food is not the best option because there are other ways of resolving conflicts I just hope all this stop on time before it gets out of hand. Leaders of both parties should come together to resolve this. We can't continue like this. The Londoners also depend on Southwest for some other things. So why <laughs> now? <sighs> Lánàá mo sọ fún wa pé gbogbo Yorùbá àwọn tó lóyìnbó ń pè ní who is who nílẹ̀ Yorùbá wọ́n mà ti ń dìde inú mi dùn wípé oníkálukú ti ń ríbi tọ́rọ̀ ń lọ nísìnyí oníkálukú náà ti wá ń dìde mọ́ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ mo fẹ́ ní gbígbé tí wọ́n fẹ́ gbé Ìgbòho yìí wọ́n túbọ̀ fi jẹ́ kí àárín Yorùbá gún ni mo wo àgbéléwò kan lénìí ń fi hàn yín nínú ètò yìí lágbára Ọlọ́run ọba kan ẹ rí i pé àwọn lọ́balọ́ba náà ti dìde mọ́ ọ̀rọ̀ Yorùbá lánàá a sọ fún wa nípa bí àwọn afẹ́nifẹ́re àtàwọn OPC tó ṣe olórí wọn tí í ṣe Ìbà Gani Adam tí gbogbo wọn náà ti dìde oníkálukú ti wá sopọ̀ pẹ̀lú Sunday Igboho nísìnyí ọ̀tún ti ń wé òsì òsì náà ti ń wé ọ̀tún ọ̀rọ̀ ti ń bọ́ sí ọ̀rọ̀ ti ń rí bá a ṣe fẹ́ láìpẹ́ láì jìnà ogun tí Fúlàní fúnra wọn bẹ̀rẹ̀ yìí wọ́n á forí wọn gbé láìpẹ́ wọ́n á sunkún títí wọn ò ní rí ẹkún o wọn ò ní rómi ojú nítorí pé yorùbá sọ pé àìrìnpọ̀ ejò níjọmọ ejò níyà nísìnyí tí gbogbo yorùbá ti wá ń rìnpọ̀ yìí tó olódù ọba òkè ṣeun torí pé láìpẹ́ ìṣẹ́gun fẹ́ dé bá wa ná mò ń retí èsì láìpẹ́ yìí mò ń retí ìròyìn wípé ọwọ́ ti bá wákìlì mò ń retí ìròyìn bẹ́ẹ̀ nítorí pé gbogbo àwọn tí wákìlì so mọ́ra gbogbo wọn ni wọ́n ń kó ní mẹ́sàn-án mẹ́wàá báyìí gbogbo wọn ni wọ́n ń kó ní mẹ́sàn-án mẹ́wàá mo fi àgbéléwò tàná hàn wá ẹ má bínú ìgbà tẹ́mi náà ṣe tán tí mo wo fídíò yẹn mo rí i pé mo gbé kámẹ́rà yẹn sẹ́gbẹ̀ẹ́ báyìí ni ẹ ní bínú tèmi ò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run tó lẹ́nìí máa fi àrídájú kan hàn wá lórí pé àwọn ọba ti ń dìde mọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kódà inú ń bí àwọn ọba kan àwọn ọba kan fi ohùn lẹ̀ gidi ni lórí pé wọ́n fẹ́ gbé Sunday Igboho gbogbo ọmọ Yorùbá tó jẹ́ pé cream la de cream tóyìnbó ń pè bẹ́ẹ̀ yẹn nípa àwọn tí wọ́n nífọ̀tán lè kánná ńlẹ̀ Yorùbá gbogbo wọn náà ni wọ́n ti ń bi DSS léèrè o àtàwọn àmì wípé ta ló rán yín iṣẹ́ kí lẹ fẹ́ gbé fún kí lọmọkùnrin yìí ṣe a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ń tá a fẹ́ kó ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí gbogbo ayé ti wá rí nísìn pé kódà Ìgbòho fúnra ẹ̀ rí pé òun ò dádúró àwọn èèyàn ti dìde mọ́ bí bàbá yìí làwọn èèyàn wà lẹ́yìn ẹ̀ torí pé ẹni tọ́lọ́run Olódùmarè wà lẹ́yìn ẹ̀ ni kò ṣe farawé o ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí lónìí ẹ jẹ́ á kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn Fúlàní tí wọ́n láwọn ò ní ta oúnjẹ fún Yorùbá mọ́ <laughs> ǹjẹ́ jẹ́ mọ̀ pa arábì ti bẹ̀rẹ̀ sí ní sunkún báyìí wọ́n ti ń ké wọ́n ti bẹ̀ sí ní pé àwọn ẹgbẹ́ wọn àwọn ẹgbẹ́ tí wọ́n ní kí wọ́n má supply oúnjẹ fún Yorùbá mọ́ they been calling on them now nítorí pé wọ́n láwọn ti àwọn ti lose the sum of one ten billion naira pàápàá jùlọ àwọn tó ń ta perishable foods bíi ata àwọn tí wọ́n ń ta oúnjẹ tó lè tètè bàjẹ́ nínú àwọn Fúlàní yìí nínú àwọn Haúsá Fúlàní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sunkún àṣé yorùbá àṣà tiẹ̀ wúlò fún wọn tó tó báyìí <laughs> àṣé yorùbá àṣé èèyàn pàtàkì la jẹ́ àṣé ìran pàtàkì la jẹ́ nígbèsí ayé fúlàní àtàwùsá kò ní yà wá lẹ́nu wípé lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe ń sọ̀rọ̀ yìí èdè àìyedè ti ṣẹlẹ̀ láàrin wọn àwọn tí wọ́n ń dá tirẹ́là padà pé kò gbọ́dọ̀ wọlé nàìjíríà wọ́n ń dá tirẹ́là yìí lọ sí wọ́n ń gbé lọ sí wọ́n ń gbé tirẹ́là wọn lọ sí Cameroon wípé káwọn lọ ta àwọn oúnjẹ síbẹ̀ àti Niger Republic but unfortunately for them <laughs> nígbà tí wọ́n máa dé Cameroon ilẹ̀ Yorùbá náà rò pé àwọn ń gbé bọ̀ nígbà tí wọ́n máa dé Cameroon wọn ò máa rọ́jà wọn ta àìmọye tòmátò ló bàjẹ́ dànù sílẹ̀ lẹ́ńbẹ̀ tẹkúntẹkún tomi ẹdú tomi okún tomi ẹkún ni wọ́n fi ni wọ́n fi da tomato nù ni wọ́n fi da ata nù síbẹ̀ ni wọ́n fi ń da ewébẹ̀ wọn nù gbogbo àwọn iṣu wọn ń bàjẹ́ síbẹ̀ ni wọn ò rẹ́nira lọ́wọ́ àwọn the whopping sum of ten billion naira ni wọ́n estimate ní sìnkú ti waste láàrin ọ̀sẹ̀ kan táwọn òwúráyè fi gbóúnjẹ wọlé yorùbá ẹ rí i pé yorùbá kú oríire ó ti fi hàn dájúdájú nísìnyí pé àṣé these people are parasites they are living their life on yorùbás àwọn náà ti wá dààmú báyìí kódà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn àjọ tí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ pé wọn gbọ́dọ̀ gbé oúnjẹ wálẹ̀ nàìjíríà wálẹ̀ yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá wọn jà ń bẹ̀ sí pé ẹ gbà wá o ẹ jẹ́ ká máa gbóúnjẹ wa lọ sílẹ̀ yorùbá ẹ jọ̀ọ́ ṣé yorùbá náà àgọ́gọ̀gọ̀ ẹ̀ àfẹ́ mọ́ kọ́ máa jẹun ti gbóúnjẹ wá ẹjọ́ bí mi ò sẹ́yìn tẹ̀ wá ń lo òyìnbó yìí lè má rí wa bẹ́ẹ̀ kò sí òkú ọmọ yorùbá kan tá a wá ní títì tán sọ pé kí ló dé o tó lé ebi ló pákú torí pé fúlàní haúsá ò supply oúnjẹ sílẹ̀ yorùbá mọ́ <laughs> àwọn ní lúsà nítorí pé they are living totally on yorùbás àwa là ń jẹ màálùú wọn tó ń gbé wá àwa là ń ṣe pátí jù nísìnyí tí wọ́n ní kó má wọlé yorùbá mọ́ ọlọ́run ṣeun wàhálà àti ẹ̀dínkù ni Nigeria tí wọ́n gbé lọ àwọn náà sin màálù Cameroon tí wọ́n kó lọ àwọn náà ń sin màálù kò dàbí ilẹ̀ Yorùbá ó dáa àtàwọn tí wọ́n wá kó lọ tí wọ́n kó kò nílẹ̀ Yorùbá tí wọ́n kó lọ bẹ̀ tí wọ́n kó lọ Cameroon àwọn náà tún bá ta ń bẹ̀ ní bìbà <laughs> wọ́n rí bíta sí ata ti bàjẹ́ bìbà lọ fún wọn nísìn ata ti ata wọn ti bàjẹ́ gbogbo tó jẹ́ pé ó wà immediate perishable tó máa tètè bàjẹ́ wọn ò rí ibi gbégbà mọ́ yorùbá ní mi ò fẹ́ ó ṣàgbà mo bu wọn ńgbò bá rẹ̀ ni ẹni jẹ sàrà lọ́gẹ̀ tó ń ṣe àwọn náà ti wá ń dàmọ̀ ní ìsìn pé ilẹ̀ yorùbá ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn rárá wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kódà tí wọ́n bá bẹ̀ wá pé ká gbà káwọn kó oúnjẹ wá á sọ fún wọn pé kí wọ́n ṣe odindi ọdún kan ta àfẹ́ oúnjẹ wọn ná <laughs> ẹ̀yin ìyálọ́jà this is a call on you people ẹ má gbà wọ́n láyè rárá for now pé kí wọ́n gbọ́jà wọlé ẹ jẹ́ kí yorùbá máa tantáǹtà ẹ jẹ́ kí yorùbá máa tantáǹṣe ẹ jẹ́ ká máa jẹntàǹṣe àṣírí ti tú nísìn àṣé lára yorùbá làwọn ará bíi ti ń là àṣà wa là ń bá wọn patronize ọjà wọn ni wọ́n fi ń ṣakọ nísìn tí wọ́n ṣakọ sí wa tán rí pé àbẹ àwọn tí wọ́n rí pé kò sẹ́ni tó ta sáwọn Cameroon tí wọ́n gbójúlé ìtìjú ni wọ́n bá bọ̀ ẹ́ eh? Cameroon tí wọ́n gbójúlé ìtìjú náà bá bọ̀ Niger tí wọ́n gbójúlé ìtìjú ni wọ́n bá bọ̀ kí ló wá tún kù o ten good billion naira ṣọmọdé owó ni yes torí pé gbogbo àwọn tí wọ́n gbóúnjẹ bọ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n ń dá padà náà jẹ́ kó wọlé àwọn tí wọ́n dẹ̀ ń dá wọn padà ti gbàgbé pé ata ní táìmù tó fi ń bàjẹ́ tòmátò ní táìmù tó fi ń bàjẹ́ wọ́n wá nǹkan nísìnyí wọn ò rí ibi gbégbà mọ́ ṣé ebi wá pa wá nílẹ̀ Yorùbá ọlọ́run mú wọn o bọ́lọ́run ó ti máa bá wa mú wọn rèé àwọn ni wọ́n fi ọwọ́ ara wọn fa èèyàn and the funniest part is àgbẹ̀ tó dààmú fódìdí ọdún kan tó gbin èrè púpọ̀ náà àwọn haúsá tẹ̀ ń rí yẹn púpọ̀ nu wọn ló jẹ́ pé haúsá ni wọ́n táwọn ò sínú wàhálà yìí gbogbo wọn làwọn haúsá yìí ni wọ́n gbọ́dọ̀ wọ nàìjíríà wọlé yorùbá wá púpọ̀ nu wọn kẹ̀rẹ̀ wọ́n yá owó dáko ní orí oko yìí ni ìyàwó àtọmọ wọn ti ń jẹ wọ́n dà wọ́n sí wàhálà báyìí nìsín ìyẹn ò àwa o orí gbogbo ilẹ̀ Yorùbá ló mú wọn orí gbogbo ilẹ̀ Yorùbá ló mú wọn ní agbára Ọlọ́run ní bọ́nú ẹ̀